Ajinde o, àjíǹde, àjíǹde dára níkẹyìn onígbàgbọ́. Jésù Olúwa jẹ́ kí n jọba pẹ̀lú rẹ̀. Eléyìí mo fi rántí ba a ṣe máa ń kọ́ nígbà láíláí lọ́hùn bá a ṣe máa ń kọ́ ní ṣọ́ọ̀ṣì ọmọdé <laughs> àjíǹde bẹ́ẹ̀ ni. <laughs> Lágbára lọ́wọ́ Ọlọ́run bá a ṣe ṣe ọdún yìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ayọ̀ náà fi máa ṣe ọdún tó ń bọ̀ nínú àti ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ́ fún gbogbo wa gẹ́gẹ́ bí tá à ń sọ lẹ́ẹ̀kan pé pàtàkì ọdún àjíǹde abala tá a wà gangan gangan lábala kí ni mo pè ǹjẹ́ fáwọn tí o mọ̀ tẹ́lẹ̀ pàtàkì ọdún àjíǹde now jokes apart àbúrò mi ọmọ dáadáa nìyẹn kágbà pé ọmọ ẹ̀kan yẹn yẹn ọlọ́run ti bá a ti lọ àti ẹ̀dẹ̀ ní rírú tìyẹ̀mọ́ ìwọ́n sì mi lè ta ẹ ọmọ gidi dẹ̀ ni wọ́n àbí ọmọ ah, dáadáa. Ah, ọmọ láìláì láìláì. àbúrò jẹ́ pé tẹ̀ bá rí mi ẹ̀ lè sùn ẹ̀ lè jẹ́. n lè jẹ. ẹ tún ti bẹ̀rẹ̀. n mm, lè jẹ. mi ò fẹ́ kájà ẹ̀ máa kájà. èyí tí mo ń bá ọ sọ gangan ìka sọ̀rọ̀ gidi eh, sí ìwọ báwo ni àjíǹde ṣe jẹsẹ̀. ẹ̀gbọ́n mi ṣé ẹ̀kẹ́ tún máa béèrè ni. ó yẹ kí n béèrè ẹbí mọ ọkọ rẹ ni. nítorí orin tó kọ wọn nílẹ̀ kan yẹn mò ń wò pé ah, ah, orin máa jinlẹ̀. because ó ká mi lára náà ló jẹ́ kí n gbà wẹ̀ lọ hmm. pátí àná because ìyà tí ọjọ́ àjíǹde tó kọ sí mi fún ara mi òun ni pé ṣe rò pé easy ni kéèyàn owó ṣoṣù kó kó ẹ̀ṣẹ̀ gbogbo ọmọ aráyé sórí. ta ni ẹ. jésù olúwa. ó wá owó ṣoṣù ó jẹ́ pé mi ò mọ̀ bóyá ó kó tàtàbà tún wọ̀ ó kó ti tèmi láì tẹ̀ tí ìbímọ ọlọ́run ti rí mi ó ti rí mi pé ah, ọmọ ó ní ah, ọmọ kan ń bọ̀ lọ́jọ́ iwájú olówó kẹ́mi ó ti bá mi kó gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ó ti kó lọ àmọ́ tí ọba tí wọ́n wo fọ́nrán bí wọ́n ṣe ṣe ẹ̀ táwọn tó ń ṣe eré ìtàgé tó ṣe gbàgbé ìgbà tí wọ́n mú jésù tí wọ́n pa jésù tí wọ́n téèyàn bá ń wò ó ah, ìbànújẹ́ ọkàn ló ó máa ń fi ọgbẹ́ sínú ọkàn mi pé ah ah irú ìyà tó tó báyìí ni jésù ló wá jẹ ṣó wá yẹ kéèyàn wá lálùgbàgbà kéèyàn jẹun lánú gbàgà kí n tún wá jẹun pé à ẹ tán sàn pàápàá jùlọ àlejò ti sọ́nà ẹ̀kan gbà tí wọ́n wá pé ìgbà téèyàn gba àdúrà àwẹ̀ yẹn pé kéèyàn fi ní personal relation pẹ̀lú ọlọ́run pé wọ́n lọ́run àwọn ohun téèyàn ò fẹ́ ohun téèyàn fẹ́ àti pàápàá jùlọ ohun téèyàn fi ọjọ́ àjíǹde gbogbo àwẹ̀ yẹn tèmi rò pé yẹ kéèyàn fi tọrọ orí ọ̀fẹ́ ni o torí à ń jẹ chicken à ń jẹ ráìsì à ń fa nítan à ń ṣoríṣiríṣi à ń wọṣọ tí wọ́n ń ṣe pé káwọn gbàdúrà tọkọjú oṣù àjíǹde bá ẹlòmíì báyẹn ẹni tó máa ń bèbú tẹ́lẹ̀ òní bèbú wọn ẹlòmíì tó máa wọn ra kò ní kanra aláwọ̀ aṣọ oríṣiríṣi orí ọ̀fẹ́ àti bá dópin ló ṣe kókó. Hmm. because gbogbo bá ṣe gba àdúrà yẹn tá a gba àwẹ̀ yẹn ó ti rẹ́dì kó lọ olúwa dáríjì mi yẹn ó ti mọ̀ pa máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ó ti rẹ́dì kó lọ tipẹ́ a ní láti jẹ́ kí òye yẹn yé wa orí ọ̀fẹ́ ni ká tọrọ àti àánú láti lè bá dópin kó ẹ̀ pé níwájú wá díjọ́ kẹyìn àwa gbà ẹ láwa fọ pé òun mọ̀ wá ìyẹn ohun burúkú yẹn ò ní fọ̀ sí àti hmm. so ìyá tó kọ sí mi ni wípé a ti wulẹ̀ rí àánú gbà ká túbọ̀ máa tọrọ fún orí ọ̀fẹ́ hmm. ọlọ́run pé olúwa ṣàánú fún mi pẹ̀ládùrú ìyà tó jẹ yìí ṣàánú fún mi mú mi dúró ṣinṣin because àánú ọlọ́run ló gbà kí tẹ́ ṣe àwọn nǹkan tó ju olúwa ẹ̀rí títí ẹlòmíà máa mọ́tò bá ti Mm. ó ti wọ̀n fún dráìvà mm. ṣé ìrìn ta tiẹ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú tá à ń fẹsẹ̀ pa ìrà ni ọlọ́run dẹ́ni kòkòrò tí wọ́n bá lè dá ó pa so ìyá tó kọ́ sóníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmẹ́yọkọ tí mo bá mẹ́kẹ́ dì mú ni pé lóòrèkóòrè ní gbogbo ìgbà ní ọjọ́ àjíǹde o mm. kì í ṣe oṣù yìí nìkan ní gbogbo ìgbà tá a bá ti rántí Jésù lọ òun ni àjíǹde ká dẹ̀ máa tọrọ ká máa bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti bá àti bá dọ́gba dọ́gba kí ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin àti gbogbo wa àti Jésù lùgbà. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àbúrò mi ká ní pé àwọn ọ̀rọ̀ yìí làbúrò mi ti kọ́kọ́ mú lónìí láwọn ìbẹ̀rẹ̀ kò wá ní jẹ́ pé ìgbà tí ò yẹ kó jẹun ó máa jẹun ìgbà tí ó yẹ kó sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀. ẹ fẹ́ ń tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ mi ní sọ̀rọ̀. kì í ṣe bọ́ọ̀ tẹ bá gbá mi ẹ má try ẹ̀ but ẹ bá gbá mi mi ní sọ̀rọ̀. gbé wá ń bí. mo ń bọ̀. pàtàkì àjíǹde sí gbogbo ọmọlẹ́yìn Kristi pátápátá ẹnìkan ṣoṣo ni à ń béèrè nínú ìwé mímọ́ pé ta ni ẹni tó máa lọ láti lọ kú fún ẹ̀ṣẹ̀ aráyé hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn áńgẹ́lì kọ̀ ń fà kékọ́rí wọ́n sọ tàbí ṣùgbọ́n wọ́n sọ ọ̀wọ̀ àwọn àwáwí oríṣiríṣi ṣùgbọ́n Jésù gẹ́gẹ́ bí n ta kànú Bíbélì ó fi ara rẹ̀ sílẹ̀ pé bàbá rán mi èmi máa lọ ó dẹ̀ wá ó kún fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn pátápátápátá hmm. kí wá ní pàtàkì àjíǹde yìí kí ni tó kọ́ wa ní pé èkínní gẹ́gẹ́ bíi ti àbúrò mi àti àlejò sọ ká wà ní ìwà rẹ̀lẹ̀ ká máa béèrè fún oore ọ̀fẹ́ sí i kó mọ̀ á jẹ́ pé kájá wa má padà wá padà sídìí èébì gbogbo tá a ti sọ pé àní ṣe mọ́ nínú àwẹ̀ ogójì ọjọ́ tá a gbà ká má tún wàá padà sí díẹ̀ hmm. ká dẹ̀ ní ìgbàgbọ́ wípé a ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ ní tá a béèrè àti rí ìgbà kó tẹ̀lé pé a tó dá ẹ̀ṣẹ̀ ńlọ náà ọba ti dáríjì wá ìyẹn tí wàá ń kọ́ ká wá máa béèrè fún oore ọ̀fẹ́ láti máa bá gbé nínú ìwà mímọ́ kí ìwásáyé àti ikú rẹ̀ kó mọ̀ bá a jẹ́ sásán lórí wa àwọn ìwà rẹ̀lẹ̀ tá à ń wù nígbà tá à ń gbààwẹ̀ àwọn ìwà rẹ̀lẹ̀ tá à ń wù ní ìgbà tí a kàn mọ́gi lánàá tí yóò jíǹde lọ́la gẹ́gẹ́ bí n ta kàn fi ń ṣe bí a fi ń ṣàmì sí kì í ṣe pọ́ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ẹgbẹ̀rún ọdún bíi méjì ó lé sẹ́yìn ló ti ṣẹlẹ̀ so gbogbo àwọn ìwà yìí ká mọ̀ padà sí díẹ̀ mọ́ òun gangan ní pàtàkì àjíǹde àwọn ohun tá a wá ti ń béèrè lọ́wọ́ ọlọ́run bí ìwọ ọ̀tún ìwà mímọ́ yẹn ká wá máa mú wù níwà eléèbú kó yé bùyàn mọ́ irú àbúrò mi tó wẹ́ pé ẹ̀yìn gbogbo àwọn nǹkan tí mò ń ṣe gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí ìgbà mi yóò mọ̀jú mọ́ mi yóò bú mi yóò fi fìlà bú mi hmm. kó má bú mi mọ́ kí gbogbo ẹ̀ bá àwọn àwẹ̀ lọ kó bá Jésù kú kó sì jíǹde nínú ìwà mímọ́ hmm. àbúrò mi hmm. ṣe ìlérí. mi ní bú yín pé mi ní sọ̀rọ̀ sí yín agbára ọlọ́run àmín Ọlọ́run ti gbọ́ ó ti gbọ́ ó ti gbọ́ àmọ́ ẹ̀gbọ́n mi bí gbogbo ọdún ṣe wá ń lọ yìí sí mm. bí àlejò wa ṣe sọ pé ọmọ jẹ iyán àti ẹ̀fọ́ bẹ́ẹ̀ lẹsẹ máa jẹ ti yín o ṣe bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe máa jẹ ti yín. ìgbọ́ ló máa síbẹ̀. irọ́ o èmi ò ní sílé ẹgbẹ́ gbàgbọ́gbẹ́ ti lé mi kúrò lẹ́ẹ̀ ti sọ̀rọ̀ sí mi ìṣojú àlejò pé àìfẹ́ kájọ máa ń gbé papọ̀. bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ẹ ti sọ pé wọn fi rú ọmọ tán fi ń tọrọ kọ ni mí o pẹpẹ sí o ẹ máa lé mi jáde. slim chick ni ẹ jàre gbẹgbẹgbẹ jésù jésù jésù jésù ti kú tó máa jíǹde lọ́la èmi àwọn máa bá burú mi jà láéláéláéláéláé. màá fún ilé ẹ̀fọ́ gidi. ìṣòro ń bá mi lábàrà bẹ́ẹ̀ ṣé o bọ̀ mi lọ́wọ́ ní àbó bá mi lábàrà. mo bọ̀ yín lọ́wọ́ nínú. Ah, ah. báwo lẹ́yìn máa ń ṣe báyìí. inú ẹ̀ ò tí ì yọ mo lérò pé gbádùn ètò ojúmọ́ ire tọ̀sẹ̀ yìí ṣóṣì ń ta yín ni. ah ó ń ta mí o àwọn nǹkan kan wà tó yẹ kán mọ̀ àjíǹde la tún ti mú yìí oṣù mẹ́rin ti ń lọ bí erébèrè lọ́dún yìí adé ń pariwo à ń sọ fún yín ilẹ̀ wà lórí sọ ẹ́stéètì kẹ́ má sí kọ́kọ́rọ́ kú ẹ wá lẹ̀. ẹ wá lẹ̀ má sí kọ́kọ́rọ́ kú ẹ wá lẹ̀ sá. àwọn ibi tá à ń tà lágbọ̀ wá ní three hundred lánàá ó ti di eight hundred báyìí àwọn ilé ìtàǹtà ní one fifty àbí two hundred ní ó gbogbo ẹ ti gbówó lérí gbogbo ẹ ti gbówó lérí bílẹ̀ náà ṣe máa máa lé sí nìyẹn gbogbo gbà á sọ fún ní gbogbo gbà ní gbogbo àsìkò púpọ̀ náà àwọn kan tún wá wà tó yẹ pé kálọ̀ ẹ̀ ti rà ń gbà yẹn ni àwọn ò bá máa tútù tàbá yẹn. àwọn ò bá tó wọ́n tún dowó wọ́n tún dowó ilẹ̀ yìí sì mú epo àwọn tí wọ́n wò pé ẹni change ọ̀dà ẹ̀. táwọn wò pé kí làwọn fẹ́ kí ni owó owó tó tẹ̀ wá lọ́ọ̀mì yìí irú òwò wo ni mo fẹ́ máa fi ṣe káàtẹ̀ sọ pé yìí ò lọ́jà káràkátà tá à ń polo a ní kẹ́ wá ralẹ̀ kẹ́ tuta létà. Ah lẹ́yìn ọbẹ̀ ọdún méjì mẹ́ta ó ti tètè kọ́kọ́ máa lé sí ní. ọmọ máa ń pọ̀ sí i. ẹ wo bẹ́ẹ̀ ẹni bá ti ń ṣèpolówó fún lóríṣi tẹlifíṣàn gbogbo nọ́mbà tó máa ní ẹpẹ́ tètè apẹ́lẹ̀ tó bọ̀ wà ládùúgbò ibi tẹ́ bá fẹ́lẹ̀ sí kẹ́ ẹ pé wọ́n kí n kò wá tán síbi ọ̀rọ̀ onílẹ̀ dé o hmm. ọ̀rọ̀ polówó èyí tó ṣe pàtàkì ni o. ara kan nǹkan tá a ṣe ń sọ náà ni. ìtọ́ ń dùn mí bẹ́ẹ̀ ni pé àwọn kan ń pè mí sọ pé bá a ṣe máa ń wò yín ẹ tóbi èèyàn ńlá ni yín owó yín máa pọ̀ lóríṣun owó owó ọ̀pọ̀ ah, ah. owó wa ò pọ̀. ẹ m náà kọ́ ẹ wo ẹ má lọ máa imagine ẹ má ọmọ àwọn olóyìnbó ní don't judge a book by bẹ́ẹ̀ni kọfà o bẹ́ẹ̀ni ẹ má lọ mọ judge àtàwàtúbú pẹ̀lú ẹ ṣe rí wọn ẹ̀gbọ́n mi kàn tóbi ní o èmi náà ni mò ń ṣàánú wọn o kò yé ẹ polówó ọjà ẹ má lọ rò pé bẹ́ẹ̀ gbọ́n ṣe fàkì sórí àga yìí pé bẹ́ẹ̀ ni owó advert ń ṣe máa pọ̀ irọ́ o bíntín ló bá dé kò láriwo lọ rárá. ẹ bíntín bíi tiẹ̀ lóró bíi tiẹ̀ kọ́ńbọ́ kọ́ńbọ́ bíi tiẹ̀ bẹ́ẹ̀ ló bá dé sọ̀rọ̀ gidi lẹ́nu àwọn ìpolówó tó dáa ní kẹgbẹ́ wá àwa nọ́mbà twenty two coca street off Orímọládé bus stop college road nílùú ọgbà ibẹ̀ la wà tẹ́ bá ti dé college road ẹ̀kan yà bọ́gọ́sì sí street kókàsí number twenty two ẹ ti rí bídùn àmọ́ fáyún. a ah, ó mà tóbi o ó mà fáyún. sẹ́yìn kan bá dọ́fíìsì àyíká wa máa rẹ̀ wá. ẹ bá dọ́fíìsì ẹ máa fọ́ sára. ọ̀gá gidi lọ̀gá wa. ọ̀gá dáadáa lọ̀gá wa o ọ̀gá dáadáa lọ̀gá wa ó dúdú rùmúrùmú ó rẹwà lọkùnrin ọ̀gá dáadáa lọ̀gá wa. ẹ má lọ máa rí gbogbo àwọn ọkùnrin dúdú ní títì kẹwàá lọ máa rò pọ̀ ọ̀gá wa ni o ọ̀gá tiwa fún àwọn ẹ bá rí wọn oh god <laughs> ọmọ ìpínlẹ̀ oh wa ń kẹ́ kó wá sí orí Orísun ah kò wá tán síbẹ̀ o gbogbo ẹtẹ́ ṣì ń pè wá pé àwọn ìgbà mi ó máa ń wù yín kémi àti àbúrò mi ká wo àǹkó wípé bẹ́yà tá a bá tiẹ̀ ń wo àǹkó wọn bá lè bú máa mọ wọn bá nìjà máa mọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ aṣarógun tẹ́ ẹ fẹ́ ránṣọ ẹ pè wá ascendi measurement ló bá tán fún ìpolówó àwọn nǹkan tẹ́yìn gangan ṣe tẹ́fẹ́ kán mọ̀ níléeṣẹ́ yín máníkì àbí kí lẹ ń pè. bẹ́ẹ̀ ni wọn gbé síbi àwọn tó ń ránṣọ lónìí máníkì yẹn ẹyin tẹ ránṣọ ẹyin tẹ tún ta wíìgì náà ah, ah. ẹ kó wá àwọn èèyàn fẹ́ ṣe pátí wọn fẹ́ lọ wedding wedding sì wà lẹ gbogbo ẹyin tẹ ń ṣe pátí ẹ máa bọ̀ event planner ẹ jẹ́ pé wíìgì lẹ́ ń ṣe ẹ lè tó sórí tébù yìí ẹ wo àwọn èèyàn tó máa ń fún ẹ tó ṣe àwọn èèyàn máa máa rí ẹgbẹ́ olùwọ̀jà yín wá kí lẹ́ rò ayọjọjọ tí ń wo ètò yìí. bẹ́ẹ̀ni ó mọ iye ogúnlọ́gọ̀ àwọn èèyàn tó ń wò kán tó lọ patí. of course bọ́n ṣe máa mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nìyẹn wọ́n máa mọ̀ pé ẹ̀ ń bá wọn ṣe decoration wọ́n máa bá ẹ̀ ń bá wọn ṣolópò mm-hmm. gbogbo nǹkan pátápátá la máa fi hàn torí abala ìjẹ́ ti gbọ́ la wa ẹ̀ gbogbo tẹ́ bá ṣe pátápátá máa yẹ káyé mọ̀. àwọn gbogbo ẹ̀rọ ló ń fọwọ́ mm. pátápátá ẹ kí mi wá mọ láti orí Facebook mi ẹ lè kàn sí mi lórí olórí olúwakẹ́mi yọ̀ǹda lórí instagram at olórí olúwakẹ́mi lórí instagram ẹ kọra sí kí ni ẹ tẹ sójú ẹ tẹ síbẹ̀ kẹ bá mi sọ pé ẹ ah, ìpolówó báyìí nǹkan báyìí la fẹ́ gbogbo béèrè tó bá wà lọ́kàn yín ẹ má máa rò ó kẹ máa fúnra yín láǹsà ẹ bá mi sọ tẹ bá mi sọ máa dá yín lò báwo ló ṣe yín lọ́dọ̀ tí. bó ṣe máa jẹ́ gangan nìyẹn lórí facebook tèmi ọláyímíkà babs ọláyímíkà babs ilẹ̀ fàtàfàtúbù ha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 ìdùnnú ìdùnnú báyìí nǹkan rẹ̀ nǹkan tuntun tuntun tuntun tuntun tuntun lọ́ọ́ máa wọnú ayé wa iṣẹ́ kékeré owó ńlá ọlọ́ọ̀ máa darí ẹ̀ sọ́dọ̀ because bí yẹn ṣe ń wọlé ẹ̀ máa kọ́ tuntun wa náà sàpà bí ìyẹn ló já sí pé ẹgbẹ́ polówó ọjà yín wá. lẹ́rọ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ. <laughs> nígbà tó máa pè é sí ń kọ́ ó yẹ kán pè é Eh, mo ti mo ti pè fún wọn. ok mo zero eight zero two eight seven eight six zero zero five zero eight zero two eight seven eight six zero zero five ó ní nọ́mbà tẹ́lẹ̀ gbà kọ sí mi ẹṣẹ gbà. nba nba nba ti jẹ́ kó má pè nọ́mbà oúnjẹ ọdún ọgbọ́n láì jẹ oúnjẹ tẹ́lẹ̀ oúnjẹ ọdún ìbákan fún ẹrú lọ́la. ọjọ́ àjíǹde ọjọ́ àjíǹde o àwọn obìnrin lọ sọ́dọ̀ Jésù àwọn ọkùnrin lọ sá pamọ́. lọ́jọ́ àjíǹde o lọ́jọ́ àjíǹde o àwa àtàbàtúbú pẹ̀lú gbogbo ọkùnrin gbogbo ọkùnrin lọ sọ́dọ̀ Jésù àwọn olórí lọ sá pamọ́ sábẹ́ tébù àti ṣíà ẹlẹ́nu ẹnu iná ẹnu iná ni. ẹ wo ìmọ̀ràn tá a máa gba ẹni wípé pọpọ sì tí ọdún àjíǹde tó lọ lọ́wọ́ ẹ ẹjá ṣe lẹ́sọ̀lẹ́sọ̀ ká má yà àyọ̀jù nítorí pé ìṣẹ́ pani ayọ̀ ní pààyàn títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa tún pàdé ayọ̀ ire láti pàdé ó dàbọ̀ ó lórí lórí màá mú ẹ lọ sí ilé ọ̀rẹ́ mi kan wàá jẹun bẹ àtẹnu. mi ò ní interest àwọn tèmi máa pè mí wọn á gbóúnjẹ ọdún wá fún mi ẹ má bàbá ẹ ṣé.